tọmọ rẹ ó lè fún ọ nísinmi akínwọ́kọ̀ o kò fẹ́ fòbí nísinmi when are you gonna change for good akin o akin o akin akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o akin akin yípadà sí rere akin o akin o akin o. èrò lágbogbo wèrè yẹn o tùbá ti wálé yàn kí n máa bá ń lé ni wàá ní kọ́lá bínú wèrè kan lọ́wọ́ bínú kọ́lá bínú ìbò láìkí ẹ̀já lé. ẹ máa ọdí máa ẹ máa bọ́ mọ̀ wá ní ẹ̀. Hello baby. My baby. sọ̀rọ̀. ìlú ojú kó nǹkan jẹ pẹ̀lú gbọ́dọ̀ wọ̀ pẹ̀lú ìwà yìí ìyá ló bí ẹ mo ṣe bà bàbá tó bí ẹ mo ṣe bà everybody tó bí ẹ mo ṣe bà ọmọ tó wá gbé bàbá ló jọ ilé wọn dáa jù tó aṣọ ìlú kò jẹ ọmọ ìlú ọdún sọ. ẹ ṣe ẹ ṣe màkà tó ṣẹlẹ̀ tílé um, bá sọ mi tí sọ àwọn olùkọ́ mi àbí nísìnyí ti rí mi tó nísìn ẹ wá lójú ayé kí n tó ṣe ń lọ ní ẹni ìṣe. ọmọ ẹni ìṣe àṣeyọrí gbàgbà rí ẹ. Hello, baby. Baby. kó dẹ̀ ṣe pé bíi ten minutes ago ni òun náà ló ní wá bá òun lè. Hmm, mo fowó ṣe àwọn kan these days if not mo dẹ̀ mọ̀ pé àwọn kan tí mo fowó ṣe yẹn ń sórí màá gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ sí ẹ̀ bí. Oh, oh young, Oyank, omi kò mara for me? mi. Fáwọn ṣe jáde since. Oh my God, what ah, ah, is ṣàlàyé life? We pé mo ní ìdíwọ́ kan. Àyà ó sọ bẹ́ẹ̀, ó ní kí n bò ń gbálẹ̀. Ó sọ kó máa bá mi bá mi. Máa kọ́ tó ṣe ayé àdá tó ń torí ọlọ́run. Sọrí tó bá ṣe ń dé báyìí bá mi kò fún mi ní ìjẹ́ ní tòótọ́. Ọmọ ẹgbẹ́ mi mi, ayé mi, ìgbésí ayé mi ni gbogbo ìwà ẹ̀mí in fact mi ò tẹ̀ bẹ́ẹ̀ kó lọ bìkan. Ìjọba mi ṣáà jókòó sí ìgbà tó bá ti dé jẹ́ kó bá ń bí tó mẹ́ pé inú máa tètè bí mi ò fẹ́ kó bínú lórí ọ̀rọ̀ owó dé kó gẹ̀ kó ṣe kó ayé àdá sọ fún pé màmá pè létà o. ok ok láwọn kó tẹ̀ kẹ́ ẹ̀. Oh, oh, oh ah, my baby. Ah, that my local friend Ronke, mm-hmm. àwa gbà. Mm-hmm. Eh, mm-hmm. baby mi. Mo kí mi náà ló kí mi lẹ́yìn ọ̀rọ̀ láti. Mo kí wà nǹkan náà lọ́wọ́ náà ìwọ ọkọ tẹ sọ ọkọ tó bá fẹ́ mi. oyanga ṣorí yẹn lásán tó bá ṣe fún mi ó ti tó mi ṣorí ìwọ lo mọ definition olóko yẹn náà oyanga ọ̀dọ́mọdé olówó money speaking owó tí ó pariwo i will always be for you. Ah. Ah. wọ́n gbára ti bóyá lọ. láti láti ọ̀sẹ̀ kan nísìn ẹ̀ ẹ̀yọ́ rẹ̀ yín mo dé ibà yẹn náà tí mo bèrè ìṣàlẹ́wà onígbò tó lọ síbi iṣẹ́ ẹ̀ jẹ́ jòkó síbẹ̀ ẹ̀ ṣe kọ́kọ́ ẹ̀ kọ́ bí ara sí ẹ̀yin bíbẹ̀ ẹ̀ dájú gan o wàlẹ́ ẹ̀ dájú léèyàn gan lókítẹ́ni tí bá ṣe Janet nísìn ẹ̀yin lọ́mọ wá bá. ṣé lóòótọ́. o mọ̀ because lẹ́yìn ló ń gbé ẹ̀yin lọ́mọ wá bá it's better advice for me gbé màá sọ fún pé if early morning tomorrow morning kó ètò lọ report ní police station. ọ̀rẹ́ ó ṣe gan. lókítẹ́ni tí bá ṣe nísìn ẹ̀yin lọ́mọ mú o. ó ṣe máa lọ ó mm-hmm. ṣe gan mm-hmm. fún àkótó ìkẹ́. うん station torí ọ̀rọ̀ Janet ni o ọmọ ní kú ó sọ ju ọmọ ẹni sọnù lọ yá dúró sílé dèmi o ìwà àtọ̀rọ̀ ẹ̀ mò ń bọ̀ nsìn. ẹ ẹ mi fẹ́ gbọ́ dúró mò ń bọ̀ nsìn mò ń bọ̀. mọ́mí Janet. mo late weekend. ẹ ká jẹ́wọ́. ọmọ wọn o kò lọ sí Dubai mọ́ o hmm. iṣẹ́ tá à ń ṣe ló ṣe o hmm. láàfin lọ́mọ wọn mọ́ wo tá a bá fi lè ṣe mistake láti sọ ẹ̀wọ̀n wa báyìí gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ṣé o mọ̀ wípé àwọn ọlọ́pàá wọn kì í fẹ́ gbọ́rọ̀ méjì èyí tá a ti kọ́kọ́ sọ yẹn náà máa kọ́kọ́ dìmú tó bá wá níbi ká wá jẹ́wọ́ ń sìn àjọ torí Ọlọ́run ọ̀rẹ́ mi onírúgbọ́n alákòóbá o ìlọrin ẹ̀wọ̀n o wò mí wò bóyá ká jẹ́wọ́ kọ́ lè mọ̀ pé ìlú ìlọ́mọ wọn há sí kò ṣe pókè òkun lọ́mọ wọn sọnù sí wò jẹ́ ká jẹ́wọ́ àbẹ́ta ká jẹ́wọ́ òun já jẹ́wọ́. ókè o ọ̀rẹ́ mi my special advice for you tó bá fẹ́ lọ jẹ́wọ́ kò dáa lọ sórí mi tó ṣe ń wò mí sórí nàìjíríà tá à ń yìí ó dùn tàṣẹ ń sáré kiri nínú ẹ̀ tá à gbá struggle kiri dàbí kí wọ́n á ní kí mo fẹ́ lọ wà ní àhámọ́ kan tí mi ní rẹ̀ tó ń rìn títì ọlọ́run ẹlẹ́dàá mi kọ̀ orí mi kọ̀ àyà mi kọ̀ èmi ò ní rógun ẹ̀wọ̀n lójijì o tó bá fẹ́ lọ dá lọ síbẹ̀ sórí kó tó dé sínú ilé yìí wọn bá báàgì okòwò kẹrù mi ò pọ̀ wọn bá báàgì mi tó wà mí bàmọ́ ti rọra gbé nǹkan mi àti kánlẹ̀ kò tó dé awákùn wọn nìkan wò ẹ̀wọ̀n rẹ̀ Mm. ẹ̀hẹ̀ tó bá mọ̀ kọ́lọ́hún jẹ́ kó ṣẹ̀wọ́n rà dúró sórí ẹgbẹ́jẹgẹ́dẹ́ nǹkan tá a ti sọ ẹ náà ní kára máa sọ àárí o ó lọ Dubai ni ṣó o gbọ́. àjẹkà jẹ́wọ́. wàá lọ lọ jẹ́wọ́. kò lárúkọ ń ṣẹlẹ̀ bí ìgbè àwọn Reminisce, legendary beat, Motalenu, go, Lava Lava, Lava Lava, lava Jọba, Lava Lava. Hello. Hello. Fọláyìn, báwo ni àwọn dáa dúró na mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti wà lọ́nà. òkè òkè má pẹ́ o ti jẹ́ wọn fẹ́ pa á mi báyìí o. ìmọ̀dọ́dọ̀ ẹ̀ ń sìn ìgbádùn tiẹ̀ ni wàhálà tèmi mo ti ń bọ̀. òkè olóhùn ti ń bọ̀ ṣàlẹ́ wá bèbí pépéré ń pè é pépé ọlọ́mọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ló máa pa mí. um ìwọ ń tiẹ̀ wá ń bì ẹja mélòó láti gbà mẹ́ta mẹ́ta lè ṣe mẹ́ta mẹ́ta pé èdè lọ sọ fún ọkùnkàn fún wa ní kọ̀ọ̀kan sí kọ́ àpẹ ara ìwà òkú bẹ́ẹ̀ ni láti gbé. please mo try na mo try the long run mo ti pa gbọdọ ẹgbọn. bàjẹ́ ń pa náà ni ọgbẹ́ni ká ṣe máa ṣe ayé wa lọ. ìmọ̀ bọ̀ sí ṣe é kọ́ sí mi. ṣùgbọ́n ọ̀gbìn wà.

nígbà tí sọ pé kó tó níbẹ̀ náà ó yá bẹ́ẹ̀ ló kí ló dé inú orúkọ lèmi náà jókòó sí wá nípa bá ọ̀gbẹ́ náà máa ṣe. ààrẹ ah, <laughs> ẹ kásán ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé àwọn méjì ló mú gbogbo ọtí yìí. ṣé pẹ̀lú ṣé wọ́n jẹjà ṣá. àwọn ah, ah, ti balẹ̀ jẹ jìnnà. wọ́n ti jẹjà. ìsọ̀rọ̀ ẹ̀ kàbídẹ́ẹ̀tì bí mi. kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀. ìwọ́n kún tẹ̀ ọ̀gá mẹ́rin ló ti ń kún ẹ̀rọ oníyá mi o. ṣé mo kọ́ ṣé mo pariwo ni orí ls ló ti dàbẹ́ ní pé mo pariwo tẹ́ bá wo medium shot àti cu ẹ̀yẹ́ ní pé mi ò pariwo mi ò pariwo forty thousand seven hundred. Ah, four weeks make one month láàárín ọjọ́ mẹ́ta gbogbo sálárì mi wọ mi ọmọ onínàkínà nu bíbélì gan ṣe báyìí náwó o. ó dójú ẹ̀ láì orú àtinúwá dé. san sálárì fún mi èwo ló wá dé lọ́sùn yẹn tó wá bẹ̀rẹ̀ sí í gàrí. ọ̀rẹ́ mi ayé àdá o ṣọ nígbà tí máa débi iṣẹ́ lẹ́nìí bàbá bẹ̀rẹ̀ sí ń pẹ́ everybody lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n san sálárì wọn fún wọn nígbà tó máa kan tọ́ọ̀nù tèmi e, èmi dẹ̀ ní last person tó pè wọ́n bá ní kò sí sálárì ń pé mo ní láti dúró de oṣù tó ń bọ̀ ń pé oṣù tó ń bọ̀ lọ́ọ́ máa san fún mi. destiny destiny ọmọ àfọlárìn wa kò possible ah, ah wọ́n ṣe máa gbówó fáwọn yòókù níbi iṣẹ́ wọn wà ní fún wọn irú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tó yẹ pé máa gbówó fún everybody wọn wà ní fún wọn ah, irọ́ pa wá wọ́n ṣé kì í ṣe gbó tuntun lọ kówó fún ọmọ fún ọmọ ọmọ ọmọ ṣàléwà yẹn. Hmm. ayé àdá ìjọba náà ló kú sọ̀rọ̀ tó tún ṣe mistake tó tún pòwe sí i wọ́n ní irin tó bá kùyàn kù lèèyàn bá jayé wọ́n dẹ̀ ní à fẹ́ni tó máa wẹni àti pé àkè farapamọ́ fẹ́ni tó máa sin ọmọ ṣaléwọ̀n yẹn ni o lóòótọ́ wọ́n san sálárì fún wa lénìí àmọ́ n kò tiẹ̀ wọ́n pé kí n ṣètọ́jú olólùfẹ́ mi ni o wọ́n ṣe fún wa lọ́wọ́ ni mo pé n pé kó lọ dúró dè mí níbi tó máa ti ń ṣe fàájì yẹn mo ti rí i pé fàájì six hundred naira àbí seven hundred naira ló máa ṣe kí n tó débẹ̀ nígbà tí máa débẹ̀ báyìí tí mo máa wọlé ó ti jẹja ó ti mu bíà nígbà tó máa kakuléètì gbogbo ẹ̀ tó máa fún mi ń ó já sí fourteen thousand seven hundred naira in fact three hundred naira orí ẹ̀ ni mo fi wọ mọ́tò wálé. Ah! ṣùgbọ́n ayé ẹ̀ tí wọ́n bàjẹ́ lọ wọ́n á bàjẹ́ ráúráú ìwọ gba fifteen thousand naira o ná fourteen thousand seven hundred fún gùn tó fi ṣe fàájì ń ta wò ló tó bí ta máa ronú lé a máa fẹ́ jẹun a máa pè wá destiny wà tí ẹ̀ mú nǹkan wọn kí a máa fi jẹun wà lóò lówó wọn ò ti sanwó fún ẹ but wọn wá sanwó fún ẹ ìwọ ní gold àti lọ spend fourteen thousand seven hundred fún obìnrin wà á wà á mu gàrí wò láti òní jẹ́ kí kọ́kọ́ sọ fún ẹ náà ẹni tí a tó bá ti délé tó bójẹ́ ní kíjì má jẹ o wọ́n ní ní má jẹ torí pé tó bá ti jẹ oúnjẹ tèmi dọ́pà ẹ̀ poison máa ma fi gáàsì gbogbo oúnjẹ yẹn tó bá wọn kò jẹ wà á kàn pa ẹ̀ dànù tó di yẹ kókó sọ fún ẹ tẹ́lẹ̀ ṣáléwà ló máa pa ẹgbẹ́ yìí ó máa pa ẹ ni. ọ̀rẹ́ káwọ́ kó má bàa da awúrọ́kọ́ náà mo ṣe ń lo gàrí gàrí tí mo mú kú ni. láti jẹta olóhùn máa dá padà lánàá o ò dá padà fún mi o wá ń sọ pé máníjà máníjà ò ṣíwó lẹ́yìn kan fún mi ní owó mi bá mi mọ́wọ́ mi jọ torí ọlọ́run. Eh, eh, kí ló dé tó ń ká lólo. kí ló máa ń ṣe yín báyìí náà kó lè bójú àánú wá sọ́dọ̀ mi kí n má lè ṣe fún ẹ má. ìwọ má ti dà sí jọ. ẹjọ ẹjọ ẹ má gbọgbọ tèmi ẹjọ mo promise mi àárọ̀ la báyìí owó yẹn a máa a máa mú dé ṣọ́ọ̀bù. ọlá àti ẹni o. ẹ ṣe mà. ọlá àti ẹtí bá jẹ́wọ́ títí máa fojú ẹ̀ rí kò sẹ́ni kankan tó lè bá mi dá sí. ẹni ìjọba ti dé ìfowópamọ́sọ̀rọ̀ lẹ́nu kí n gbogbo Fọlánù Destiny àbí wọ́n ń pè kí ló ń ṣe. Ah, ah, ah. ìwọ́dé láti ta ọkàn wọnú kíchìn ó dẹ̀ gbóúnjẹ rẹ̀ sí jẹ́ òwò tí ẹ mọ owó jẹ́ ṣe wá bó ṣe débẹ̀ yẹn àrògbà tó ń jáde àwọn bí ẹ pé kó mú wákàtí fi bíbí ọ̀jẹ̀ tá máa jẹ lẹ́nu olóòlówó olówó bọ́ ní ìsìn òdé láti ta ṣe ọkàn wọnú kíchìn òwò tí ẹ mọ owó jẹ́ ṣe débẹ̀ yẹn rẹ̀ sí jóúnjẹ tó ń ṣe tiẹ̀ àbí nígbà tí wọn náà mọ̀ pé mi ò tí ì gbowó oṣù. ẹ ẹ o ò tí ì gbowó oṣù gbowó ti láti tí o gbà ṣáájú lára ẹ iṣẹ́ tó bá ti gbowó àkí o kì í náwó o lè fowó lẹ̀ sílé ọlọ́run kùnà tó máa ń kọ́ òun yẹn tó máa ń kó sí ó rẹ́ ti sú mi o dẹ̀ wọlé ní ìṣòro sí tó yẹ tí o ṣe tiẹ̀ wo mo sọ fún ẹ wá fọkùn yẹn mọ́ o mo ṣe ṣàlàyé fún ẹ pé mò ń ṣòwò kan ń pé tówó yẹn bá ti bọ́ sí màá rówó nọ́nà. kí n bá ṣe bóyá jẹni ọlọ́wọ́ yẹ kí n tó yẹ kí lórí ni. láfọkàn pọ̀ tẹ̀ wọ́n o àwọn pípò yóò tẹ̀ mọ́ yorùbá ṣebí yorùbá ló ní ẹni tó bá rí láti ṣèrànlọ́wọ́ fún lẹ́nìkejì ẹ wá ẹ̀mí lẹ́nìkẹta yín o àwọn méjèèjì jẹ́ wọ́n dẹ̀ sùn. dúró lọ kí ló ṣe bọ̀bọ̀ fọlárin yẹn tó ṣe bẹ́ẹ̀ lọ́sọ̀ọ́ yẹn tó kàn máriwo tó kàn pa sí aneva shop ni bọ̀bọ̀ yẹn o advice mi fún ẹ ni pé yíwáìsì brt bó ṣe wà yẹn o kò sí ẹṣẹ́ tó lè bá dòwò pọ̀ nísìnyí bó ṣe wà anything tó bá rí kó fẹ́ gbà rẹ̀ tètè ṣé kí ni àṣìí rẹ̀ kó tètè yí wẹ́ẹ̀sì gbọ́dọ̀. orí kọ́ ló burú kàdárà ni tí ò bá kí ń ṣe akin akin fún rẹ̀ akin ohun àkẹ́jù tó lọ tí ò bójú wẹ̀yìn òru mi sí fọlárin ohun àbálàrú ẹ̀ ṣùgbọ́n pé tí nǹkan bá ti dé bẹ́ẹ̀ dàyàn máa gba kádàrà nìṣó yẹ ẹ́ sìn akin tó jẹ́ wípé tó bá wà ní bá àbá ìtàbájọ jókòó lórí tébù kan ó máa ná eighty five k hundred k one fifty k tẹ́kù kò tiẹ̀ ní pé bar attendance wípé bóyá jẹ́ kí n wo bóyá oyí ìwé àbí nǹkan kan bí àbí àkáǹtì yẹn kan kò correct olóyè burúkú kan wá ná fifteen thousand ó pariwo ìgbà tọmọ kú mọ lọ́wọ́ mímọ kí wọn náà notice rẹ torí èlò jẹ́ kémi wọlé ẹ̀kan. Hmm. nǹkan tí mo kò lè sọ ni ṣàròra mo báyìí kò yí wẹ̀dẹ̀ kó ẹni rẹ gbá mu. fifteen thousand ó dẹ̀ kí bébí bàtà ẹ̀ pọ̀ mọ́ kú mọ lọ́wọ́ When are you gonna change for good? Akio, akio, Akin o, Akin akẹ́jù, ṣé kíkẹ́ ló sọ ọ́ akio. báyìí o? Akin,